báwo ni àjọṣepọ̀ láàrin ọba Lámídì Adéyẹmí kẹta àti gómìnà Àlàó Àkàlà ṣe rí kí aáwọ̀ tó bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì báwo ni aáwọ̀ ọ̀hún ṣe bẹ̀rẹ̀ gan-an tó fi di pé ṣóńṣó méjì wọn wá kojú ara wọn kí ni ìgbẹ̀yìn aáwọ̀ kí àwọn méjèèjì tó dolóògbé àwọn ìbéèrè yìí òun náà ni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 látinú àká wa òun náà ni àjọṣepọ̀ tó wà láàrin aláàfin ọ̀yọ́ àná ọba lámìdí ọláyíwọlá àtàndá adéyẹmí kẹta aláàfin tìlú ọ̀yọ́ àti gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà kan tó náà ti dolóògbé báyìí ìyẹn adébáyọ̀ christopher alao akala. ohun tó jẹ́ ká mú ìtàn yìí wá fún yín ni wípé a ti mẹ́nu ba ọ̀rọ̀ tó jẹ mọ́ aáwọ̀ tó wà láàrin ọba Lámídì Adéyẹmí kẹta àti gómìnà Alao Akala nínú fídíò kan ìyẹn fídíò àṣe lórí ìṣẹ̀lẹ̀ aáwọ̀ láàrin ọba Lámídì Adéyẹmí kẹta àti olóògbé Asípa ìlú Ọ̀yọ́ àti àgọ́ ọjà nísàlẹ̀ Ọ̀yọ́ a sì ṣe àdéhùn wípé a mú ẹ̀kúnrẹ́rẹ́ ìtàn àjọṣepọ̀ láàrin ọba Lámídì Adéyẹmí kẹta àti Àlàwá Kálàwá fún yín àti bí aáwọ̀ sì bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì lẹ́yìn tí a bá ìwádìí wa débì kan ni a ní ká mú àbọ̀ wádìí wá fún yín gẹ́gẹ́ bí àdéhùn tí a ṣe ní ìbẹ̀rẹ̀ àjọṣepọ̀ Aláàfin Ọ̀yọ́ àná ìyẹn ọba Lámídì Adéyẹmí kẹta àti gómìnà Ọ̀yọ́ nígbà kan Christopher Alao Akala kò sẹ́ni tó lè sọ wípé aáwọ̀ lè bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì ṣáájú kí aáwọ̀ tó bẹ́ sílẹ̀ torí pé eh, tá a bá pe àwọn méjèèjì ní kòríkòsùn ara wọn nígbà náà àjàyò pa gbogbo ìgbà tí Àlàó Akálà fi wà lórí ìṣàkóso gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láàrin ọdún 2007 sí ọdún 2011 ló máa ń fi gbogbo ìgbà ṣe àtìlẹ́yìn fún ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ ọ̀yọ́ àlàwákálà kì í kóyan ọba lámìdí adéyẹmí kẹta kéré bó ti wù kọ́ mọ́ torí ó mọ pàtàkì ipò ọba aláàfin ọ̀yọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ lórí àṣà àti ìṣe ilẹ̀ yorùbá gan kódà tó fi dé nínú ètò òṣèlú ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ni gómìnà àlàwákálà ló fi mọ pàtàkì àti rírì ọba aláàfin ọ̀yọ́ ọba Lámídì adeyemi kẹta àjọṣepọ̀ àárín ọba Lámídì àti Àlàó Akálà kò ní kókó bó ti wù kọ́ mọ níbẹ̀rẹ̀ kò fẹ́ẹ̀ sí òde ayẹyẹ tí gómìnà Àlàó Akálà tí ó lọ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà náà tí kò ní sí Aláàfin Lámídì Adéyẹmí níjókòó kódà a gbọ́ wípé ọba Lámídì Adéyẹmí kẹta máa ń lọ kí gómìnà Àlàó Akálà ní ọ́fíìsì gẹ́gẹ́ bí àtìlẹ́yìn fún ìṣèjọba àlàwákálà ní ìbẹ̀rẹ̀ ìjọba rẹ̀. ṣùgbọ́n pẹ́ǹtùká tó wáyé láàrin ṣóńṣó méjì aláàfin lámìdí àti àlàwákálà ló máa mú mi rántí ọ̀rọ̀ yorùbá kan tó ní ká máa fi èèyàn sípò èèyàn torí tí èèyàn bá gbèsè rẹ̀ dé ó mọ̀ bàbá ènìyàn níjàfù àti wípé ká máa fi àyè ìjà sílẹ̀ nínú àjọṣepọ̀ wa pẹ̀lú ẹ̀dá ọmọnìyàn míì bí aáwọ̀ ṣe bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì jẹ́ ọ̀kan nínú ìṣẹ̀lẹ̀ mọ́nigbàgbé tó wáyé lásìkò ọba Lámídì Adéyẹmí kẹta Aláàfin tìlú Ọ̀yọ́ ó sì jẹ́ nǹkan tó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ní kàyéfì torí pé kò sí <laughs> ẹni tó lè sọ wípé ìjà aáwọ̀ pẹ́ǹtúká lè wáyé láàrin àwọn méjèèjì ṣáájú kí ìjà náà tó bẹ̀rẹ̀ ṣé ipò láṣọ wípé ó po àlàkálà nífúnpọ̀ àbí agbára láṣọ wípé ó gàn án tó fi lọ́ọ́ fi olóyè Ganiyu Ajíbóyè jẹ baálẹ̀ àgọ́ nílùú Ọ̀yọ́ Aláàfin láìro àwọn aáwọ̀ tó ti wáyé sẹ́yìn lórí ọ̀rọ̀ àgọ́ ọjà àti aláàfin ọ̀yọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí ṣé a lè sọ wípé gómìnà ọ̀mọ̀ nípa àwọn ọ̀rọ̀ tó ti súyọ ṣáájú kí ó tó lọ́ọ́ fi baálẹ̀ Yàníyù Ajíbóyè jẹ baálẹ̀ àgọ́ ni àti wípé ṣé kìí ṣe wípé gómìnà àlákálà mọ̀ọ́mọ̀ lo agbára ipò tó ní lórí ọba Aláàfin Ọ̀yọ́ àbí kí ni a lè sọ yìí pé ó ṣẹlẹ̀ gan. láti ìgbà yìí ni àjọṣepọ̀ àárín ọba Lámídì Adéyẹmí kẹta àti gómìnà Àlàó ti dàbí ògúlùtù tó yìnrìn díẹ̀díẹ̀ aáwọ̀ náà le débi wípé Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì Adéyẹmí kẹta kì í fẹ́ jókòó pẹ̀lú Àlàó Àkàlà pàápàá jùlọ ó. Oh, ó kọ̀ láti jókòó níbi ìpàdé pẹ̀tùsáwọ̀ tí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà nígbà kan olóyè olùṣègùn ọbásanjọ́ tó dọ́gbọ́n pè láti parí aáwọ̀ àárín àwọn méjèèjì lọ́jọ́ ayẹyẹ tí wọ́n sí aṣọ lójú àtìbà hall nígbà tí eh, aláàfin ọ̀yọ́ ọba lámìdí adéyẹmí ti gbọ́ wípé torí kó lè parí aáwọ̀ tó wà láàrin òun àti Àláwá Kálà ó ní ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ fi wá síbi ayẹyẹ náà ìdí nìyẹn tí ọba aláàfin àná tí kò fi lọ síbi ayẹyẹ ìgbà náà. ká padà sí orí bí Àlàwá Kálà ṣe fi olóyè Ganiyu Ajíbóyè jẹ baálẹ̀ Àgọ́ Ọjà. gẹ́gẹ́ bí ìwádìí àti bí àbọ̀ ìwádìí ṣe jẹ́ ká mọ̀ a gbọ́ wípé ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ ọ̀yọ́ ti sọ wípé kò sí oyè tí ń jẹ́ àgọ́jà nínú òfin ìjọba ìbílẹ̀ àtìbà lẹ́yìn ìdájọ́ ilé ẹjọ́ yìí ó ní gómìnà àlàwákálà tún lọ́ọ́ fi olóyè ajíbóyè jẹ baálẹ̀ àgọ́jà nígbà náà ìgbésẹ̀ tí gómìnà àlàwákálà gbé nígbà náà láti lórí pé ó fi baálẹ̀ Ganiyu Ajiboye jẹ baálẹ̀ àgọ́jà èyí jẹ́ nǹkan tó bí aláàfin ọ̀yọ́ ọba Lámídì Adéyẹmí kẹta nínú nínú púpọ̀ gidi ó dùn ún nínú ìwádìí wa míì àti àbọ̀wádìí bó ti jẹ́ ká mọ̀ ó jẹ́ ká mọ̀ wípé kì í ṣe ọba Adéyẹmí kẹta ni ìgbésẹ̀ tí ọ̀pọ̀ àwọn ọmọ bíbí ìlú ọ̀yọ́ tí ọmọ ìtàn dáadáa tọmọ ìtàn ìlú ọ̀yọ́ dénúdénú ni ọ̀rọ̀ náà ká lára tó sì bí nínú wípé irú ìwà burúkú wo ni gómìnà Àlàó Kálà ló wù nígbà náà kódà a rí nínú àwọn ènìyàn tí wọn kì í ṣe ọmọ bíbí ìlú Ọ̀yọ́ tí wọn kọjú oro sí ìgbésẹ̀ tí Àlàó Kálà gbé nígbà yẹn lára àwọn tí wọ́n kọjú oro sí ìgbésẹ̀ tí àlákálà gbé nígbà náà láti rí ààrẹ mùsùlùmí ilẹ̀ yorùbá nígbà yẹn alhaji àríṣekọ́lá ààrẹ mùsùlùmí náà sọ sí ọ̀rọ̀ náà nígbà náà wọ́n sì jẹ́ kí gómìnà àlákálà mọ̀ wípé ìgbésẹ̀ tí ò tọ́ tí ò sì bójúmu ni ìgbésẹ̀ tó gbé nípa bó ṣe lọ́ọ́ fi olóyè Ganiyu Ajíbóyè jẹ baálẹ̀ àgọ́ ọjà aáwọ̀ náà gbóná gidigidi láàrin alawakala àti ọba lamidi adéyẹmí kẹta débi wípé ọba lamidi adéyẹmí kẹta fẹ̀sùn kan alawakala nígbà náà wípé gómìnà ń lépa ẹ̀mí òun ó ní gbogbo ọ̀nà ni gómìnà fi ń tó fẹ́ pa òun nígbà yẹn ṣùgbọ́n ìwádìí ọlọ́pàá ìdí rẹ̀ múlẹ̀ yìí pé ẹ̀sùn tí aláàfin fi kan àlàákálà pé kò múlẹ̀ nígbà náà. gbẹ́mísí omi òtó yìí ni àwọn méjèèjì ṣe tí ètò ìdìbò láti yan gómìnà tuntun fún sáà ọdún mẹ́rin míì ìwọlédé lọ́dún 2011 láàrin àwọn nǹkan tí gómìnà àlàákálà ṣe láti fi bojú aláàfin adéyẹmí jẹ́ nígbà náà ni bí ó ṣe pàṣẹ kí wọ́n tú ìgbìmọ̀ ìṣèjọba ìbílẹ̀ Àtìbà ká bẹ́ẹ̀ ọmọ bíbí inú ọba Lámídì Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ ìyẹn ọmọọba Hakeem Adéyẹmí táwọn èèyàn mọ̀ sí kímẹ̀ ni alákòóso ìjọba ìbílẹ̀ Àtìbà lásìkò gbà yẹn bí ọmọọba Adéyẹmí Hakeem Adéyẹmí ṣe kúrò nínú ẹgbẹ́ PDP látàrí bí gómìnà Alao Akala bó ṣe tú ìgbìmọ̀ ìjọba ìbílẹ̀ Àtìbà ká lẹ́yìn tí ọmọọba Akeem Adéyẹmí Skimel ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ACN ní kábíyèsí ọba Lámídì Adéyẹmí ti sọ yanya ní gbangba àta wípé ẹgbẹ́ òṣèlú ACN tí ọmọ rẹ̀ lọ darapọ̀ mọ́ ni òun ṣiṣẹ́ fún nínú ètò ìdìbò gómìnà lọ́dún 2011 ó sì bẹ̀rẹ̀ sí í ṣe ìpolongo ìbò ní gbogbo ibi ayẹyẹ tó bá lọ fún ẹgbẹ́ òṣèlú ACN ó sì ń bojú ẹgbẹ́ òṣèlú PDP jẹ́ wípé wọn kì í ṣe ẹgbẹ́ gidi tí èèyàn lè tẹ̀lé nígbà náà. nígbà tí èsì ìbò tó jáde gbogbo ìjọba ìbílẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tó wà nílùú Ọ̀yọ́ ó ní ẹgbẹ́ òṣèlú PDP ti lulẹ̀ wọ́n lulẹ̀ níjọba ìbílẹ̀ àtìbà àfijó ọ̀yọ́ east àti ọ̀yọ́ west tó sì jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú tí ọmọ rẹ̀ ìyẹn Akeem Adéyẹmí tó darapọ̀ mọ́ òun ni ó gbégbá orókè láwọn ìjọba ìbílẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tí a sọ yìí èsì ìdìbò yìí dùn gómìnà Àlà Akálà <laughs> nígbà tí Àlà Akálà rí wípé òun kúkú ti lulẹ̀ kò sì sí àǹfààní ẹlẹ́ẹ̀kejì mọ́ fún òun láti di gómìnà Àlàó Kálà náà bá rò ó wípé ọ̀nà wo ni òun lè lè gbà gbẹ ẹ̀san lórí ìwà tí Aláàfin Ọ̀yọ́ ọba Lámìdí Adéyẹmí tó wù yìí ó wò wípé ọ̀nà tí òun lè gbà tẹ́jú ọba Lámìdí mọ́lẹ̀ nígbà tó rò ó títí ó bá dọ́gbọ́n ṣe àtìlẹ́yìn fún ìwé àbádòfin kan láti pín ipò alága ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ ọ̀yọ́ láàrin aláàfin olúbàdàn àti ṣọ̀ún. àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ ọ̀yọ́ nígbà náà aná bá gbé àbádòfin náà yẹ̀wò wọ́n sì gbé ìgbésẹ̀ tó tọ́ àti ìgbésẹ̀ tó yẹ lábẹ́ òfin wọ́n sì fẹnu kò láti gba àbádòfin náà wọlé láti sọ di òfin. lẹ́yìn tí wọ́n gbà á láti sọ́dọ̀fin ni wọ́n bá fi ránṣẹ́ sí gómìnà Alao Akala ṣé gómìnà Alao Akala náà sì ti ń retí ó ti ń retí rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò wúlẹ̀ fífalẹ̀ rárá bí wọ́n ti gbé àbádòfin náà lọ sí iwájú rẹ̀ lọ́gán ló tètè buwọ́ lu àbádòfin náà àbádòfin bádòfin o láti máa pín ipò alága ìgbìmọ̀ lọ́balọ́ba láàrin aláàfin Ọ̀yọ́ àti ọba olùbàdàn tilẹ̀ ìbàdàn àti ṣọ̀ún ti ìlú ògbómọ̀ṣọ́ ní ọdún méjì méjì ọ̀rọ̀ yorùbá tá a lè sọ yìí pé ọ̀rọ̀ yorùbá tó bá ìṣẹ̀lẹ̀ aáwọ̀ àárín ọba lámìdí adéyẹmí kẹta àti gómìnà ọ̀yọ́ nígbà kan àlàó akálà tá a lè sọ yìí pé ó bá a mọ ó ní ìdòrógbàkòkò ní ìdòrò gbadẹ orúkọ ọ̀dá mi òní mo dá o. tí ẹ̀yin náà bá ní àfikún tàbí àríwísí tàbí àyọkúrò nínú ìtàn yìí ẹ fi ránṣẹ́ sí wa ẹ bá wa sọ̀rọ̀ ní orí WhatsApp pẹ̀lú nọ́mbà tí ẹ̀ ń wò ní ojú móhùnmáwòrán yìí tàbí kẹ tẹ́ẹ̀sì wa bákan náà ẹ sì lè fi mẹ́sẹ̀gì yín ránṣẹ́ ní ìsàlẹ̀ fídíò yìí láàyè comment ẹ fi ránṣẹ́ sí wa a kà á a sì gbé yẹ̀wò ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa.